وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الله سبحانه وتعالى قد أو ما النبي آدم قد ذلك آدم àwọn ìgbà tí àwọn wa lò yìí ọlọ́wọ́n bá wá ṣe ìgbà ní tí yóò mọ yí padà bí ìgbà yìí bá ṣe wáyé yí padà ìmí ò mọ tẹ́ wa lọ́rùn ìmí ò sì ní mọ tẹ́ wa lọ́rùn àmọ́ lọ́wọ́n ọba ṣe gbogbo àwọn ìgbà àti àwọn àkókò yìí ọlọ́wọ́n ọba ṣe ní tí yóò mọ jẹ́ àlàáfíà fún wa àmọ́ jẹ́ ti bá láì mọ̀kan làwọn èèyàn àwa ò máa rí míì nínú àwọn nǹkan wọ̀nyí àwa ó ṣe bí ìlera ló yẹ fún wa ni bẹ́ẹ̀ sì ni àlàáfíà lọ́wọ́ bá mi ṣe fún wa. àfọ olórin kan sọ̀rọ̀ ó ní yàtàmánà lùmárùkù fi sọ ìfi ṣíta yàtàmánà lùmárùkù ṣíta fa ó ní ẹwọ́n máa nábì ádámù aláìmọ̀ kan. ìjọ tí ń bá ń bẹ nínú ẹ̀rùn tí òun mú ti ń gbóná. yàtà mẹ́nà ṣídà ìdí ó mọ̀ wu ọmọ nìyà náà ní pé ìgbà wo lọ yẹ o ìgbà wo nídìí omi amọ̀tí nídìí ọyẹ àfáàní pé fa ìdá àṣídà àǹkàrọ̀ àmọ́ tọ́tọ́lọ̀ ń bá wá gbé ọyẹ tọmọ nìyẹn lóhun tàn máa dé ọmọ nìyẹn ló ti máa rí gáàsì ah, ọlọ́run á ah, eléyìí pọ̀ ah, kọ́yẹ́ yìí náà tiẹ̀ wá kú ńlẹ̀ òde jẹ́mọ́ ẹ̀rí pé láti ibi àná èmi àti ibi ń tàn máa pọ̀ yẹ kí n bẹ́ ìgbà yìí pọ̀ ọ̀pọ̀lọpọ̀ bá wa kakó lẹ̀. gbogbo orí àwọn ẹ̀rọ ayélujára wọn lórí social media gbogbo àwọn ọmọ àtẹ́bí adámọ̀ kálukú wa láti lọ rí póòtù láti lọ rí kọ́mẹ́ǹtì mẹ́fẹ́ àá ọyẹ́ yìí wọn alágbára o àá ti Lagos state kò mọ̀ ju bíbí fínkì nìkan lọ àá ti Kánò less than seven mọ̀nì less than ten mọ̀nì ìnira yìí mọ̀ tí wọ́n pọ̀ kálukú wa wò ó níwò gbàgbà kò dénú ayé. bẹ́ẹ̀ ni àwa náà là mọ́ tàn máa àmọ́ olúwa wa tó fi ìsìláàmù tó gbé kalẹ̀ fún ibi ó kàn wá rèé ó ṣe ìsìláàmù lẹ́sìn ìrọ̀rùn ẹ̀sìn tí ó bá gbogbo àkókò eti ẹ̀sìn tó sì gbọdọ̀ mọ́ bá gbogbo ìgbà mu látara ìmọ̀ká àwọn ẹlòmíì nínú wa ẹni tí ó mọ̀ wọn àtúbọ̀ wa ní ó dé ọyẹ́ àyè mọ́ torí ọyẹ́ àtiwá ní ẹjẹ gbà wípé kò sí bá ti kí òyìn tá ní mẹ́sàlù àrá òtútù yìí ti pọ̀ gbogbo bí gan ló ti tutù àti ìta pọ́nlẹ̀ ó ti di tutù èyí tá àpọ́tà ń sí lẹ́nu bá táǹkì tí ń bẹ́ńtà gan ti tutù omi tí ń jáde bẹ́ẹ̀ náà yàtọ̀ tó nínú bíríìjì ẹ nítorí ẹ̀ wọn ò lè dànù aláwọn òsì kírun mọ́ àmọ̀dúpẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́n bá wọn. ipe àṣẹ ẹ̀sìn Islam tiwa yìí ẹ̀sìn tó mọ́ ń bá gbogbo ìgbà àti gbogbo àkókò lọ́dún bóò láti máa ń ṣèjọsìn bọ́ yẹ bá mú ìsìláàmù náà sọ̀rọ̀ ń parẹ́ bóò láti máa ń jàlù àlánú ọyẹ́ ìsìláàmù náà sọ̀rọ̀ ń parẹ́ bóò láti máa ń kírun ìsìláàmù náà sọ̀rọ̀ ń parẹ́ ló ṣe ní òjò bóò lẹ́tí máa ti ìsìláàmù sọ̀rọ̀ ń parẹ́ kódà ẹ wo ìrun tá a máa ń pè bójú ò bá dé bóò lẹ́tú ṣe gbọ́dọ̀ máa pè ìrun ìsìláàmù tó wá tún lálẹ́ yóò bá sójò ẹ máa pè bójú bá ti wá dé lásìkò tó jọ rọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ pé ìyẹn wá kírun gbólóhùn tẹ́sùn mọ́ lórí jẹ̀mọ́ àbí àti bẹ́ẹ̀sì ńlá lọ́wọ́ ọba tàbí ìyẹn àti kíkọ́ lọ́wọ́ gba ìsìlámù kù lọ́wọ́ wa ó láti ní ìmọ̀ làwa mùsùlùmí ò ní mọ́ láti mọ ibi tí ń bẹ lọ́wọ́ wa ìmọ̀ sí láti nímọ́ ni ò jẹ́ kí ìsìlámù wa ọmọ yanjú ẹni tó kọ̀rún lẹ̀ tó kírun mọ́ torí gbọ́yẹ́mú àyìnbọ̀kan ní ìdálàmú irú ẹ̀ náà ti tẹ̀lẹ̀ ní o níjọ́ kan lọkùnrin kan lásìkò àtẹ́gbọ́ Muhammad sallallahu alayhi wa sallam àdébí ń bẹnu sí àdébí púpọ̀ ọkùnrin ìjẹ́kìlú sí ọ̀rọ̀ tẹ́lẹ̀ wàhálà tẹ́lẹ̀ láàrin àwọn àtàwọn ọ̀tá wọn bá dá a lọ́gbẹ́ ọgbẹ́ yìí wá ṣe déédéé di agbárí ẹ̀ ọgbẹ́ yìí wá kò nira orí ìnira yìí ló wà ngo sùn lálẹ́ ló bá tún lálàá ojú àlá rẹ̀ nígbà ó tají ó bá dáràn jẹnaba ńgbò ó dáràn mọ́ ló bá ó bá ti sọ pàtàkì o àwọn tí mẹ́ ìsìláàmù òye tó yẹ lọ rèé béèrè òun bá lọ́dọ̀ wọn lọ rèé béèrè pé akẹ́rámọ̀ ah, tó náà mọ̀ ju lágbárí pé mo ti lọ́gbẹ́ báyìí àmọ́ àdáwò tó wọ̀ mo mọ̀ tó wá sùn mo mọ̀ tó lálàá mo dá nǹkan ara wọn lọ dáná jẹnẹba náà nù ó náà mọ̀ pé mo dáná jẹnẹba kí là á wá ṣe lọ wá fẹ́ ọ̀dáná jẹnẹba tó lọ sí léwẹ́ jẹnẹba náà bá mọ̀ lọ jẹmọ́ ó bá wẹ jẹnẹba ló bá tó dá mi jẹmọ́ àtẹ́yìn tó jẹ́ tó mi ò gbọ́dọ̀ kan ní. ó ní nǹkan báyìí dé ó wọ́n bá sáfi dùgbùdù wọ́n bá sáfi dàgbùdù wọ́n bá lẹ́gbọ̀ àmọ̀hámà sọ̀lá ah lágbájá mọ̀ ni tó lọ́gbẹ́ lánàá ẹ̀ wá sùn ó wá lálàá wá dáná jẹ́ nọ́bà ẹ̀ wá wá béèrè pé ṣé kò ń wẹ jẹ́ nọ́bà ẹ̀ ànábì ní kílẹ̀ wá sí ẹ̀ abá ní olórí wẹ́ ah ẹ̀ ìwẹ̀ òun náà ló wá wẹ̀ ẹ̀ ànábì ó mọ̀ ti jáde láyé ànábì ní ah, kọ́tàlú kọ́tàlá fún mọ̀ ah ànábì ní wọ́n ti pa ọlọ́wọ́ pa àwọn náà ń pa púpà ẹ̀dá bóò náà ti pa táwọn náà náà ń torí àwọn kọ́ kí ló mú wọn pa náà lé pé nígbà tán fáyìn mọ̀ kan sọ̀rọ̀. àwa mùsùlùmí àyìnbọn kan ń kóyà jẹ wá ẹjẹ́ àlọ́ rèé wá mọ̀ nípa ìsìn wa gbogbo ìgbésẹ̀ kọ̀ọ̀kan ìṣesí kọ̀ọ̀kan ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan gbogbo ẹ̀ ìsìláàmù ti sọ̀rọ̀ pa ẹ̀ alimahu man o ẹ́ sì fi àfáà ní àwọn títà abẹ́ ìbéèrè lọ́wọ́ wọ́n jọ náà àwọn tọ́jọ́ ń jẹ́ mùsùlùmí náà lè kò yé wọn ẹni tọ́rọ̀ bá yí ẹbí kí gbogbo nǹkan bá fi ń ṣẹlẹ̀ nínú Islam táwọn ìṣẹ̀lẹ̀ bá ti ń yọjú àwọn tó nímọ̀ ní ẹbí lólúwa náà ti sọ́nà Al-Qur'ani pé fásitàlú ahla dhikri in kuntum la ta'lamun olúwa ní bọ́rọ̀ bá délẹ̀ bí ò bá yé yín ẹ bèrè lọ́wọ́ àwọn tọ́rọ̀ bá yé o nítorí pé àwa ti ṣàlàyé gbogbo olùwàsánú alùkùrá ní pé máa farọ́tìnà fìlìkìtà àdìmí ṣe ọlọ́ni kò sí nǹkan tó lè fẹ́ kó wàhálà bá yín nípa ìsìláàmù táwa ti pamọ́ ní alùkùrá kò sí a ti ṣàlàyé gbogbo ẹ̀ so iná ọba bí àfa kan tí ò bá mọ̀ bí àfa mi ọ̀rẹ́ ni tí ó yé tó rá làyé gbogbo ẹni mẹ́nu àkọọ́lẹ̀ ìdí nu àwọn àfa ìsìláàmù tó ti lọ àwa àtàdúrà fún wọn o ọlọ́mọdé àbá wa kẹ́ wọn o ṣe ẹ̀rọ yẹ táwa ń gbádùn yìí àìmọye àwọn àfa àlàkọ̀tẹ́rà lóye ní pé ìdájọ́ yẹ ìdájọ́ ọkọ yẹ mú bó ni mùsùlùmí ó ti máa lò nínú ọyẹ inú àwọn tíra tá a rí a ń pè tíra kan ní irshadul fata ila ahadith shita irshadul fata ila ahadith shita pé ìfọmọnìyàn mọ̀nà lọ síbi àwọn àlámọ̀rí tó ní ṣe pẹ̀lú ọyẹ inú àwọn àfáà tó péré ní Sheikh al-Allama Yusuf ibn Abdul Hadi alayhi rahmatullahi wa ta'ala lẹ́yìn náà tíra tààtú ní túnbí tíra ní ìdáńtè ní àhàdíìtù ṣíbà àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àsìkò ọyẹ afá àwọn olóko ilé àṣìmọ́rùn ṣojú sí àdéjọra àwọn ọ̀dọ́ àdéjọra àṣà nínú àwọn afá ìsìláàmù tọ́lọ́ wọn bá ní kẹ́láàmì lákàáyé bákan náà tíra kan náà dáhùn orúkọ rẹ̀ ní alimọ́tọ̀ wàrẹ̀ ìdájọ́ òjò àrá ẹ̀rí kẹwàá àrá ètímọ́ òjò tó bá rọ̀ fún rẹ̀ náà àtàtẹ́gùn tí ń fẹ́ àwọn ìdájọ́ ìsìláàmù tó so mọ́ wọn àfa yìí mẹ́sì kò wẹ̀rẹ̀ sókè síra bàbá tó kólé náà nàlá aláàmọ́ ti gbìnà àti dúnmíà àlejò àtàtò máa ní wàjá. àgbẹ̀ kiri kan náà síra kan náà ni asọ́láàtò rìhàn ìgbà tàgọ́ yóre àhwàl eléyìí náà ti ṣe pẹ̀lú tó bá dá sí òjò tó bá dá sí ọyẹ́ gbòòlá jùlọ ìjọsìn fọ́nà wọn inú àwọn àwọn àìmọye àìmọye àìmọye wá láwọn tíra táwọn àbá ìsìláàmù kọ lórí pé láwọn àwọn àkókò kọ̀ọ̀kan bò láti mọ sí ìjọsìn nínú wọn. jàmbá àti nǹkan tó wá pè ní àdéhùn náà ni pé ọyẹ́ ló wá dé nẹ̀yìn ariwo ọyẹ́ là ń pa yìí ẹlòmíì àtijọ́ ẹ̀ta ni òdi wẹ̀ mọ́ tí ò lè wẹ̀ òdi dídì bá lẹ́rù o ó ń bẹ̀rù pé bóun bá ilé wẹ̀ òun lè gan èyí é gan bọ́bá dáná jẹ́nàbà ń kọ́bù láti wá ṣe gbogbo ẹ̀ ìsìlámù lálẹ́ lóbi ẹ́ sí àtọ̀hárọ̀ ọ̀rọ̀ wa ìmọ́ra yìí sì rí ìpìlẹ̀ ńlá nínú islam islam ò fojú ìmọ́ra kiri kò fojú kékeré wò ìmọ́ra yìí náà lẹ́nu ńgbà tí ó wà mọ̀ dájọ́ islam abúlé ni ó ńgbà islam ń pa ètò ìmọ́ra ó sì torí ẹ̀kọ́ mọ́ sí gbogbo òun àtúbà rẹ̀ ẹlòmí àtúbà rẹ̀ nígbà tí ó mọ́ wá ń kí òun ó yọ látòrí tó ti wá sálù àlámbẹ̀wò yóò wá bóyá yìí pé òun ó lè ti pa òun lára dáadáa ló fà a bá gbàgbọ́ islam islam ti ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn olúwa sọ kéré kan nínú olúwa fi min ọlọ́bí ẹ̀sìn tá a ní èyí tó bá jẹ́ dàbí ìnira bóyáwó náà tí ìgbọ́yé ìjọ tó bá ti gbàgbọ́yé rẹ̀ ọmọ rí pé ìnira tó fẹ́ bá fẹ́ ṣe bí ẹni ìwọ́ ní yóò sì mọ jáde padà torí àfààyè ìnira kankan rẹ̀ nínú Islam inú ọyẹ ìyẹn wá dáná jẹnaba bí èèyàn báyàwó èèyàn ní nǹkan pọ̀ náà ẹ̀mọ́ ń gbà ní òfin ọyẹ òní máa ń dún àbí yóò ní ìtẹ́kọ̀ọ́ yẹn kan sùn náà nílẹ̀ yẹn bá lálàá àyè máa búyàn pé inú oru olùwọ́ náà tí wọ́n ń sùn wọn mọ̀ sàgbákò kò sàgbákò gbogbo ẹ̀ ló rọrùn nínú Islam. àkọ́kọ́ ni pé ní bá dáná jẹ́nẹ́bà ó fáyàwó ní ìtẹ́kọ̀ọ́ ní àbó lálàá yóò wẹ̀ jẹ́nẹ́bà náà ìdájọ́ pèlè náà. àsìkò inú àṣùbà àti ògbà lọ ni wọ́n fẹ́ ọyẹ́ tó ní agbára ni ọyẹ́ ní wá ń súnfẹ́ àwá lè ṣàlùwàlá ẹ̀yìn àlùwàlá ní ìpìlẹ̀ àmọ́ ń tó tún tutù ìgbà pọ̀ ẹ̀ wá lè ṣàlùwàlá ẹni ó dáná jẹ́nàbà kò lè wẹ̀ jẹ́nàbà pẹ̀lú omi ìlànà àkọ́kọ́ rẹ̀ ìsìlá àwọn afá ìsìláàmù wa ni ẹ kò lè tó bà wọ́n omi jẹ́ẹ̀dì wẹ̀ ẹ̀gbẹ́ tẹ́rọ̀dẹ́lò mi ò ṣe ní tóbi bá ilé ti kan náà kò wà lọ́àlá mọ́ yóò omi tó bá lọ́wọ́rọ̀ àlejì tàlọ́àlá àkétẹ́yà bá ní àwọn kìíní kan bẹ̀ tán pè ní wúrúwúrọ̀ tá ń tàbáyì àwọn tí wọ́n bá jẹun kánú bí ẹ̀wọ̀n ní ilé wọn àtẹ́bíyàn bá lómi inú ẹ̀sìn ẹ̀lẹ́ mọ́ bí yóò ti tómi ó fi mọ wọ́n fi pé omi tí ó mọ jáde lẹ́bi táàpù rẹ omi tí ó wọ́ ọ̀gùn ní ẹbí tàlọ́àlá bí jẹ́nàbà náà ní gbogbo ìwé jẹ́nàbà ẹ tí wá àwọn àfáà ìsìlámù níbi tẹ́jẹ́ àti yóò rọrùn ní wọ́n rọrùn kọjá rẹ̀ pé àyébà ah, mọ̀ o ọ̀rọ̀ lè yíwọ́ débi pé bọ́ọ̀ tí ń gbómi kaná tí náà ń jò mọ́ nì ọ́ ń sọ kalẹ̀ báyìí náà ní ti di tútù padà tẹ̀gbẹ́rù ẹ̀rí ẹ̀kú tẹ̀lẹ̀ àbáwà ní sọ́rọ̀ bá ilé débẹ̀ nì ó ti di là lórí nù ọ sì rí bọ́ọ̀ lè lórí tútù ọ̀hún náà àwọn onímọ̀ nípa omi nílẹ̀ ìgbà náà mọ̀wùlẹ̀ fún mi ṣàlùwà lámú mọ̀wùlẹ̀ fún mi wẹjẹ́ náà bàbá nígbà tí kan náà àbá àtúkọ tíra tó sọ̀rọ̀ pọ̀rọ̀ yóò mọ̀ sọ̀rọ̀ ọba ní ah, nílùú tàwọn ẹrú ẹ̀tẹ̀lẹ̀ ló pé lọ́dún kan ọyẹ́ làwọn ṣe bó dé ó ló sì di pé snow yìnyín tó dàbí blọ́ọ̀kù tútù náà gbé sínú frídà ìjì ń jábọ́ nínú sánmọ̀ ó ló wá ń jábọ́ débi pé gbogbo omi tó wà nínú táǹkì táwọn ti pọ́ǹpù láti inú bọ́ o omi sì di blọ́ọ̀kù mọ́nú táǹkì àtàràkọ́ di blọ́ọ̀kù báwọn bá sí táàpù àwọn omi ọmọ jáde ǹjẹ́ kí ni ìdájọ́ wọn ẹ jíjẹ tí òde lómi náà nù ǹjẹ́ kí làwọn àmọ́ ṣe nínú Islam olùwàdúwà gbé nǹkan ní ìgbàlẹ̀ olùwà yẹn tún kí ní kan dìbẹ́ pé balamtẹ́jì lùmọ́ an fàtẹ̀yàmàmù sa'idan tayyiba àyíbá mọ́ o tí ẹ bá dáná jẹ́nàbà bẹ́ẹ̀ ní àjò àbúrẹ̀ yìí ẹ wá lè lo omi abẹ́ẹ̀kẹ́ omi kẹ́ mọ́ lù olùwà ni lọ́ọ́ ní ṣe tàyà kìí ti táyà mọ́mù lẹ́yìn mọ́ ń pè ó tàyà fún olúwa ní ọlọ́dẹ ṣe èyí ò làlù alẹ́ ilépẹ̀ àdébò látúntí wá ṣe yíò náà náà tún nídàájọ́ ìyàlù alẹ́ oníyẹ̀pẹ̀ nǹkan méjì ní máa ń bí nínú káwọ́ omi kámọ̀rí àbí kìí ṣe bá àrómi arómi lóòótọ́ o àmọ́ tútù tí ń bẹ́ náà ni pé fàtàyà mọ̀mọ̀ sọ ìdẹ́ pẹ̀lú ìbà ọlọ́run ni ẹ wá yẹ̀pẹ̀ yẹ̀pẹ̀ dúdú ni yẹ̀pẹ̀ funfun ni yẹ̀pẹ̀ brown ni yẹ̀pẹ̀ filling ni yẹ̀pẹ̀ dírẹ́jì yẹ̀pẹ̀ dẹ́ẹ̀dì rẹ́lé yẹ̀pẹ̀ plásà gbogbo orú yẹ̀pẹ̀ tó bá lè wò ó jẹ́ yẹ̀pẹ̀ ni yẹ̀pẹ̀ jẹ́ o kéèké ìjọ ọmọ wa fún káàkiri ẹ̀kúlé lè rẹ̀ o àti yẹ̀pẹ̀ plásà o àti yẹ̀pẹ̀ filling àti ẹ̀fẹ́ dàbí jẹ́sì blọ́ọ̀gù àbí kílẹ̀ mọ́bí yóò náà ṣe gbogbo ọ̀nà yẹ̀pẹ̀ tó bá mọ̀ tí yẹ̀pẹ̀ tó lè lò ó náà ni yẹ̀pẹ̀ tá a bá mọ̀ ń tọ̀ sí àbí yẹ̀pẹ̀ ibi tá a máa ń yàgbẹ́ sí àwọn yẹ̀pẹ̀ tá a lè lòlò jọmọ ẹwu ẹ̀kọ́ islam ìjọ tọrọ ẹ wa máa tàdó alẹ́ ilé ìpẹ́ ìkan náà sọ adé àtẹ́wà Muhammad sallallahu alaihi wasallam à ń pè ní Ammar ibn Yasir atúndẹ sọ abúlá ìmọ̀kan mi tẹ́lẹ̀ pé abúlá ìmọ̀kan ẹwọ́ ti ṣe púpọ̀ nìkan lẹ̀ abúlá ìmọ̀kan mi lò yẹ Ammar ibn Yasir ìjọ tọrọ bẹ́ẹ̀ bá lè lomi ẹlú yẹ̀gbẹ́ ó bá dáná jẹnaba ńkò dáná ẹ̀jẹ̀ náà bàtà ó bá kúkú lọ rèé wẹ̀ ti wá rí pé àá kò ní ìjà lómi náà kó ti gbàgbọ́ yé mi o olùwà ti ní fata ya mọ̀ mú sọ èyí dání tọ́ ìjìbà ẹ máa lọ rèé lu yẹ̀pẹ̀ àlàyé ibú làásì wá máa lu yẹ̀pẹ̀ obìnrin lọ́wọ́ àgbàdo sọmọ wa. àyìnbẹ̀rẹ̀ rẹ̀ ó má bẹ́ẹ̀ ló mú rẹ̀ àmọ́ àrùbá bọ́ọ̀lù yẹ̀pẹ̀ gbà tó dáná jẹ́ náà bá tẹ́wọ̀n pé níbi jẹ́ náà bá gbogbo ara wa kò síbi tó mi ò ní kàn irú nǹkan nì ló bá fẹ́ àpláì nínú àlàlé ní ìpẹ̀ náà

kò ní kí ẹ̀kọ́ lè kárí gbogbo ara mi ànábì ni àà ah, ah, ah, aburú àìmọ̀kánu ànábì ni ò lè tó wà wọn ànábì wa kọ́ bá àti máa ṣe kàyà mọ́ ìjọba mùsùlùmí gbogbo wọn náà tí wọn náà mọ́ nítorí òtútù ṣe ń bẹ́ńkà tọ́ ọmọ kínú àtúbà mọ́ ọ̀nà àbáyọ rèé wò ìwọ́tọ̀ ọ̀daràn jẹ́ lọ́bà pé pé àìlè gbómi kára ní tí ọtún gbómi kára omi náà tún di tútù padà ọ̀nà àbáyọ wà fún ọ̀hún mọ́sí ìrúnlẹ̀ o ìsìláàmù yìí ẹjọ́ ìsìnlẹ̀ ìṣẹ̀rọ̀rùn jàmbá àbò láti wá mọ́ dàbà lórí yẹ̀pẹ̀ kódà olórọrùn ní islam tábà tó gbogbo ojú islam wọn kọ wa pé nínú tó rọrùn nú ẹ̀kún làgbà lórí yẹ̀pẹ̀ wa adéwọ́ wa ni wọ́n lè wọ kọ́ra mi ìwà ìlú wọn kọ́lé ayé ìdíjà ni wọ́n lè yá lẹ́yìn wọn náà fẹ́ ọ̀sìn taqabbal wọ́n lè àmì الحمد لله والصلاة والسلام على رسول الله وآله والوالاه فتاوى الأحكام إلى الأحكام جماعة هو لا تسأل عن نية وتكتب أمر òtútù wa gbóni o òtútù ò gbóni o ìlànà kan náà oní ẹ̀ ń bá dáná jẹ́ nọ́mbà ó lè dé ẹni tó ipá ló àlá náà ló kù náà lè tún wa yíwá ọwọ́ méjèèjì akọ̀pá bá mo ti pàdé nípa ọ̀nà tẹ́rọ̀wọ́ méjèèjì àwọn àbí lulẹ̀ lẹ́ẹ̀kan náà àásù bóṣe ẹ̀mẹ̀ ká tó bóṣe ẹ̀pẹ̀ta lílo lẹ́sẹ̀ kò sí ìmọ̀ ẹ̀pẹ̀ta àlélò kódà bóṣe granite àlélò àwọn àmọ́ wa méjèèjì báyìí àwọn àjẹmọ́lẹ̀ àjẹmọ́lẹ̀ ẹ̀pẹ̀ àjẹmọ́lẹ̀ òkúta wọ́wọ́wọ́ àlèjẹmọ́lẹ̀ granite àlèjẹmọ́lẹ̀ gravel àlèjẹmọ́lẹ̀ ẹ̀pẹ̀ fílì abá àjẹmọ́ báyìí kan wọ́n ní káwá mú ọwọ́ nì káwá fi gbára wọn báyìí ǹjẹ́ kí nìdí òkúta wíwìnwí lè ti lọ rèé gan mọ́ ọwọ́ àwọn àtìlẹ́kọ̀ ọjà fojú ni kó máa ṣe pé ibi tó ọba ti fẹ́ fọwọ́ nípa ojú rẹ òkúta ń kojú ọlójú ọwọ́ àtàkàkọ̀ olú ẹwọ ìlànà ẹwọ ẹ̀sìn rọ̀ ìsìláàmù wa ní ẹkàn mọ́wọ́ ìyẹn jẹ́ mọ́lẹ́ tẹ bá ti wá jẹ́lẹ̀ bí gbára wọn bá jẹ́lẹ̀ gbára wọn ẹ wá mú ọwọ́ méjèèjì ẹ wá dàbójú yín báyìí àlọ́ àlọ́ oníyẹ̀ pẹ̀lú bàbá dàbójú káwá sí báyìí gbogbo bí ẹ̀gbẹ̀gbẹ́ mọ́ bí ìdè tí àpàdé àwọn abìjàgún wa báyìí àdàpadà báyìí ẹni ẹni mo jẹ́ tèmi bàbá ṣe bẹ́ẹ̀ tán orígun kan nù orígun ẹlẹ́ẹ̀kejì a tún wá mú ọwọ́ wa nì àwọn àfikún ra wọn báyìí àfikún ọ̀tún àfikún òsì àfikún ara wọn báyìí àyà àfikún ara wa yára wọn báyìí àwọn àti báyìí kẹ́ni gbogbo náà fi pa yìí kò gbọ́dọ̀ ju bí ọrùn ọwọ́ yìí náà lọ nítorí lékè náà àwọn onímọ̀ àwọn àfikún báyìí abájú wa parí ẹ̀tàn jọmọ́ ashhadu an la ilaha illallah aṣáàkárù apárí mọ́ra rẹ̀ bó ṣe jẹ́ nọ́bà lè yẹn dáná tẹ́ yóò wá lè lómi tọ́ bá ti ṣe bá mi ọtí wọ̀ wọn o bó dàlù àbálẹ̀ tútù mú lẹ́yìn òlété bọ́ bá ti ra tẹnu ń dá ọtí lè kí wọn o ó parí ẹwọ ìsìlámù ẹ dákun ṣé èyí àwa máa tó ní ọyẹ́ mọ́wàá sínú mọ́ngbà náà àti ṣé ọyẹ́ tún lè mú ni ká máa lè fọwọ́ kan yẹ̀pẹ̀ àbàdàn kì débẹ̀ wọn ẹwọ ìsìláàmù tó jẹ́ sínú ìwọ tó wá ń torí ọyẹ́ tó wá sínú àdúgbà ọ̀rẹ́ báyìí máa kan lọ sí ìra rẹ̀. béèyàn bá wá ṣe bẹ́ẹ̀ dá sílẹ̀ bá wá mọ́ tó rùn yọ béèyàn bá ti wá rí pé agbára àti lomi ti wà ẹni bá dáná jẹ́nẹ́bà kó wá lọ rè wẹ ìwẹ̀ pẹ̀lú omi àmárùn tó kí olúwalájọ dáadáa àti gbàrún àmọ́ lọ rè wẹ̀ gẹ́gẹ́ bí fóònù ìpìlẹ̀ fún ọba ti lè lómi lọ́rẹ̀ èèfò mi tàdù àlá àmọ́ mọ́tò rìn kí mọ́ òkúra àti gbà á. láàlá àlejòlá ìsìláàmù wa jẹ̀mọ́ ẹ̀sìn tó rọrùn. tẹwàá nínú òtútù o bí ìsìláàmù ti mú rọrùn wá tó yìí ẹni tí ìsìláàmù gbà kó sórí ire torí ire rẹ̀ ga torí ire rẹ̀ lẹ́kan òun náà lẹni tó bá lè rọ́jú tó rọ́jú tó pamọ́ra tó sì fomi tàdù àlá ṣe pé bí ò bá jẹ́ ẹ̀lẹ́ lójútù ó ti pè kaná ah, ẹni nìkan kí pé ó mọ̀ fún òyìnbó ẹni tó dáràn jẹ́nàbà tó lè rọ́jú wọ́ọ̀mù omi láti lè fi wẹ ìgbẹ́ jẹ́nàbà ìsìláàmù lò ló kú oríire lò àmọ́ bí ò bá ti nìyàn lára kò ṣe tó ní ọmọ tó nǹkan lò kámọ́lá tó ní lẹ́sẹ̀ anábìwá muhammad sallallahu alaihi wasallam anábì ní arábìnrin ẹ̀ sí àwọn nǹkan tí mo ń sábà pa ìṣẹ̀lẹ̀ ó wá kà ó ní ìṣẹ̀bá àbòlùwòdú yìí alẹ́ ìmọ̀ká rẹ̀ ó ní ká sì mọ ṣàlùwàlá pé pérépéré níjọ́ tí à ń kórìíra àti bomi kanra tí ń wá lára ká bomi kanra a sì rọ́jú ṣàlùwàlá ní pérépéré ànábi nínú àwọn nǹkan mẹ́ta tí mo ń pa ìṣẹ̀lẹ̀ ọ̀kan lẹ́nu dàbí kódà bí ẹgbàá kan ó ní ìṣẹ̀bá àbòlùwòdú yìí ti sàbàrà ó ní ká máa rọ́jú sàlùwàlá pé pérépéré kómi ó kan gbogbo orí tó yẹ kómi ó kàn lára wa níjọ́ tó tutù bá mú tó lágbára jẹ̀mọ́ àmọ́ bí yóò bá ti lágbára rẹ̀ tí ń páyà lórí ẹ̀mí ara rẹ̀ tí ń páyà lórí àlàáfíà ara rẹ̀ ẹ kó lọ rí sàlùwà lórí ẹ̀tọ́ láàbù láti sàrò lè lọ ọkàn nínú ìdẹ̀kùn sí ìsìláàmù wa nínú ìdẹ̀kùn ní ìsìláàmù tí wọ́n mú wa ni pé àǹfààní kan bẹ à ń pè ní alimọ́tò alàlùkùfẹ́ ni wọlé tó wúrọ̀ báyìí ó ní pé gbogbo ẹni tí bá ń kírun tí mo ń jọ́ nìkan lọ tá a máa ń ṣàlù àlá èèyàn tún lè ṣàlù àlá láàbọ̀ lọ́nà kan ǹjẹ́ lọ́nà wò ó ní pé bí èèyàn bá ti gbìyànjú kó ṣàlù àlá dáadáa bí a bí wá ti kó asún ìbákojúwe èèyàn wá ṣàlù àlá dáadáa bójú wá ṣàlù àlá nìkan ó wá wọ ṣọ́ọ̀kì jẹ́sẹ̀ lásìkò òtútù kí èèyàn bá yí sásìkò òtútù náà bí èèyàn bá ṣe bẹ́ẹ̀ ìsìlámù la gbà wọlé ó wá wọ sọ́ọ̀tì tẹ́tẹ̀ láti gbà náà yóò bá kírun mọ́ gírígì dálù àlá rẹ̀ ò bá bàjẹ́ kó mọ́ kírun bálù àlá rẹ̀ bá ti bàjẹ́ tí ó bá sàlù àlá mi ìsìláàmù ní tó bá fọ gbogbo omi tá a ní ó mọ fọ́n bí àlù àlá tó bá débi kó fọ ẹsẹ̀ kó mọ́ bọ́ sọ́ọ̀tì yẹn lẹ́sẹ̀ má wulẹ̀ bọ́ ọlẹ́sẹ̀ mọ́ sọ́ọ́tà ti wọ̀ májẹ̀mú tó kàn dé ni pé rí ipò sàlù àlá dájú kí ọ̀tọ̀ wọ̀ bọ́ọ̀ bá sàlù àlá kọ́ tó wọ̀ lọ́gbọ́dọ̀ bọ́ padà kọ́ tó fọ́ yẹn àbọ́tọ̀ bá ti sàdù àlápọ̀ tó wọ́ wọ́n ní kàn fún omi pa sọ́ọ̀sì yẹn lásán ni jẹmọ́ àbò ìdájú àwọn omi pa sọ́ọ̀sì ọ̀hún kìí ṣe pọ́ọ̀tù wa lọ́rẹ̀ gbú omi ọdún wa da nílé lórí yóò tún wá máa ní ọ lára òun mọ́ sí nílà lára òun ìsìláàmù ní kàn fún omi sọ́wọ́ rẹ̀ báyìí tọ́ bá ti fún sọ́wọ́ rẹ̀ tán ó yá da omi nílẹ̀ padà tọ́ bá da alẹ̀ padà tán balabala tó ṣẹ́kù lọ́wọ́ rẹ̀ òun náà ní kọ́ wá fi pa sọ́ọ̀sì rẹ̀ níbo lọ́ọ̀dù wa pa kálẹ́sẹ̀ wa rẹ̀ sẹ́yìn tí bá ti mọ́ orí òkè báyìí lásán bí ẹsẹ̀ rẹ náà lọ kàn fi pa báyìí kàn fi pa báyìí lásán orí òkè ẹsẹ̀ nígbà tí ló ń wòye òun là á fi pa kò tún ní ìjà tẹ́lẹsẹ̀ wò ẹ̀kọ́ ìsìláàmù rẹ wò. ìsìláàmù wá ní ìwọ́n tó ọba ṣe bẹ́ẹ̀ tó ṣàdùn àlákọ̀ tó wọ sọ́ọ̀sì jẹ́jẹ́ ó já kókó òtútù kò já kókó òtútù tó ọba ti bọ́ sọ́ọ̀sì yìí lẹ́sẹ̀ ọláǹfààní àti fomi yìí pa fún di twenty four hours. ṣé àgbébẹ̀yẹ̀ bá wá wọ̀ ọ́ lákàtí wá sí mi kódà èyí mẹ́ta lọ kí àtúbà láàárọ̀ yìí àtàlẹ́ àná mọ́rọ̀lẹ́ àná tó fi wọ sọ́ọ̀sì kò bọ́ ọlẹ́sẹ̀ yìí. amẹ́kọ̀ọ́ yìí ló kù ju kọ́ra wa pé ah nígbà ìdùnnú abẹ́ sàdùn alálàṣùbà yìí náà kò ní ìdí ẹgbọ́n lẹ́sẹ̀ yìí. téèyàn báyìí etí wọ̀ ọ́ ti sàdùn gbogbo òru tí ò bá kí twenty four fi omi pa la máa fọwọ́ sa tó wẹ́ẹ̀tì pẹ̀lú tí ọyẹ́ mú gangan kó kàn rọ́dún kó yí ti omi kó sàlù àlá kó fọ ogun tó wá fún tó bá ti débi ẹsẹ̀ mọ́ ọ̀rọ̀ mi lera rẹ lẹ́sẹ̀ mọ́ gbomi ọwọ́ ọjà alẹ̀ padà balabala tí bẹ́ẹ̀bi ọwọ́ rẹ fi pa òkè ẹsẹ̀ ọ̀tún kí ní kọ́ ti fi pa òkè ẹsẹ̀ ẹsẹ̀ rẹ̀ méjì tó bá parí olúwa islam wa ni ká fún wa ní arìnrìn àjò bá wa ní ọ ìta wí ẹni tí èsà àjò nù ká wá lárìnrìn àjò lẹni tí irú eléyìí ṣẹlẹ̀ sí odidi ọjọ́ mẹ́ta gbáko ló fi láǹfààní kó mọ fọwọ́ pa sọ́ọ̀tù tí ò bá tà sí bọ́ ọlẹ́sẹ̀ tó bá bọ́ ọlẹ́sẹ̀ nìkan ni ò tó lè fọwọ́ pamọ́ àyàfi tó bá tún ṣe pé ìwẹ̀ jẹ́nàbà ládàárọ̀ ká ní pé bí ìwẹ̀ jẹ́nàbà ni ààbọ̀ ìwẹ̀ ni ààbọ̀ láti lè fi wẹ̀ àfi bá àbá lè lo omi níta kàfẹ́ lo jẹ́nàbà lákàfẹ́ wo tàyámọ̀mọ̀ nìkan ló tá a padà máa wá fomi sára ẹjọ́ tá a bá kúrò eléyìí náà ó tún jẹ́ ìdájọ́ mi nínú àwọn nǹkan tí Islam mú wá nígbà tá a bá ń bẹ ní àsìkò tútù àbá ń bẹ ní àkókò òjò àbá ń bẹ ní àkókò ọ̀yẹ́ ẹja tó ti wá láǹfààní kan tó tútù bá ti tó ní agbára bẹ́ẹ̀ náà ni tí òjò bá rọ̀ òjò yìí ní agbára ẹ wá fẹ́ sí àwọn èèyàn tí wọ́n wá sí i bẹ́ẹ̀ ti pèrún lákòókò náà ó gbọ́dọ̀ yàtọ̀ sígbà àti mọ́ ń tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ̀lé bàbá sọ̀rọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àmọ̀ pẹ̀lú ọ̀nà hayya ala salah ó yẹ mọ́ bọ̀ wá kírun ó yẹ mọ́ bọ̀ wá kírun tẹ́mọ̀ pé ilé àmọ́ ń wínu tó bá ti dà sí kò jò tẹ́mọ̀ báwọn èèyàn òjò ní rọ̀ wọ́n lè mọ́ lè jáde kódà kò ní ìdíkọ́jọ́ ni ọ̀pọ̀ pé ah, àgbàrá ń sùn kò nẹ́sẹ̀sì kó wá gbàrá sọ́lú bí rìhálìkùn ìtumọ̀ rẹ̀ ní pé irun lápẹ yóò àmẹ́ẹ̀mọ́ kírun lé yí ni o la ilaha illallah ẹmọ́ kírun ni o ẹmọ́ wà mọ́dálájú ìjẹ́ kí ní islam rẹ̀ wọ́n mọ̀ ja'alna alaykum fìdí lè ọlọ́ni ìlera tó kéré mọ́ islam o àmọ́ torí bá àfẹ́ mọ́ wulẹ̀ wà mọ́ jòkó lè rẹ kọ ọmọ rẹ jọmọ bí ọyẹ bá dójú ẹ lágbára wo gbé àwọn amọsálásí kì í mú kó lùpẹ wọn pé wọn pé sọ ló fi hà ó yá oníkálukú yẹn mọ sí òun lé bàbá wa láwọn tán bá wá wá mọsálásí wá kírun alihamudulilayi àwọn bí ò bá sì lè wá kán jòkó lé wọn kán mọ kírun wọn lé wọn ẹ wo àǹfààní ńlá sẹ́rí bí ṣe wá ṣe níbi tí òjò bá pọ̀ àbótútù mú pọ̀ yìí

anábì ni bí òun bá mú tí gbóná rẹ̀ wá lágbára fa abúrúkú sọ̀rọ̀ ẹ kí wẹ́dà kúrù kẹ́ tó kí o tó rí ìjọ náà ìyẹn tó jẹ́wẹ̀ pásìkò tí òun mọ́ ẹran bí òun ó bá gan àwọn bí aago méjì láàbọ̀ aago kan aago kan àbọ̀ méjì jẹ́ tó òun mọ́ mú gan ni ẹ mọ́ ti ń kí òun kó díẹ̀ tí ó wọ́n bá sì wálẹ̀ ní ọmọ tó dá aago mẹ́ta aago mẹ́ta ń kọjá tó bá dá aago mẹ́ta ń kọjá àwọn ẹ̀pẹ̀ mọ́tọ́lá ìyẹn ẹgbẹ́ bàbá kí o kí ti kí ń jẹ̀mọ́ ẹwọ ìsìláàmù ẹ̀rì gbogbo ìjà láwùjọ wa mọ́ àsìkò náà náà ni kódà ká tún kí ah, yípo ni ah, náà ni náà ni ah, ni ó ṣe tóòrùn bá mú tí gbogbo nǹkan gbóná tí wọ́n ti yọ lọ adájúfà abúlé ní ìsọ̀lá irun ẹkú rẹ̀ fún ara yẹn ẹ má nara ilé mọ̀ fún àmọ́ ẹja àgbà àlẹ́kùn ti dé nìyà. jama à ń ka gbogbo eléyìí ká lè mọ̀ pẹ́lú tí ò kírun kò lè lágbèjà níwájú ọlọ́run ìwọ tó ń tó yọ yẹ kí n fẹ́ ta tó wá kí a tùbà mo wà wá tá a ká tùbà láàárọ̀ yìí àwa tí róòlù méjì méjì àbọ̀ máa ń tó róòlù kan tó bẹ́ẹ̀ pín kí ló bá kálukú jòkó lé pé òtútù yìí náà ni ẹ̀dàkùn ẹ mẹ́jọ aṣọ́bẹ́ o wọ́n ṣe tó lórí báyà sí ni bí bá àbá ti ẹ̀ lé fómi ṣàlùwàlá ṣe tàyà múnú bá ṣàlàyé rẹ̀ lẹ́tọ̀ àlùwàlá oníjẹ̀pẹ̀ mẹ́ ṣàlùwàlá oníjẹ̀pẹ̀

àwọn tágbára àwọn òbá ká tó ṣe tàyábù nǹkan ṣàgbà lórí lẹ́pẹ̀ láti wá fi sin ọlọ́run bá wọn ṣe ká lórí wọ̀tà ẹ̀rí nínú ìdẹ̀kùn tí Islam ń fún wa nínú àwọn àkókò àti ìgbà táwọn lò nínú ayé òun náà ní ọ̀rọ̀ ìjò náà sọ lẹ́ẹ̀kan ó jù bá ń rọ̀ à ń pè kíníkẹ́ ní àlìjáwé iná sọlá àtẹ̀yìn ìyẹn ni pé irun tó jọra wọn ìsìláàmù ní agbàyín láàyè iṣẹ́ ìgbìmọ̀ ìyẹn pọ̀ ẹ jẹ́ àwọn èèyàn Yorùbá máa ń sọ kínní kan wọ́n ní àjẹpọ̀ ọ̀run ní máa ń jọ Ọlọ́run lójú dákun mọ́ bá wọn ti wé ẹ̀mí o kí máa ń bí Ọlọ́run ọba nú ni o àjẹpọ̀ ọ̀run kí ń ṣe kí ni jọmọ́ kí ń bí Ọlọ́run ọba nú ni o àmọ́jẹ́ dídì kan wá ń bẹ títí máa ń jọ Ọlọ́run lójú tọ́lọ́ olùwà ni afúnni láǹfààní kẹjọ ní méjì tó jọra wọn papọ̀ àwọn àrùn wọn lọ́wọ́ bá gbà tó jọra wọn tákòókò wọn jọra wọn ó ní irun zuri àti afri zuri afri ìrun ọ̀sán náà méjì magrib ìṣá ìrun alẹ́ náà méjì ìrun tó jọ àwọn tọ́gbìn náà tójò ní bá pọ̀ tó lágbára jẹ́ ti perú ẹ̀yin tẹ́ ẹ bá rí tẹ́ ẹ jọ ríra yín mọ́sálásí bẹ́ẹ̀ bá kírun zuri tán ẹgbẹ́ bẹ́ẹ̀ bá ti kí àlàáfíà nílé zúúlì àti ásírì ìjọ́nà lẹ́ti kí tán wọn ẹ wá ìdágó mẹ́ta àbọ̀ òjò ni wá dá kódà òrùn tún wá yọ èyí ti ti kírun dín olúwa láti yọ̀ ǹdẹ fún yíyá gbà á ẹ wo ìrọ̀rùn tó ń bẹ ní Islam káàdì nírun mọ́gìrìbì náà bá ní ẹjẹ́ gbé tọ́ba ilé ti pẹ̀rú òjò wá bẹ̀rẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní pọ̀ àbójò jẹ́ ẹ̀kọ́ náà lẹ́ni pẹ̀rú àwọn kan wá korí gbòdò tẹ́ mọ̀ pa ní gbòdò ó bá ti ń rọ̀ lọ́wọ́ tó lágbára kán mọ́ pẹ̀lú pé kírun lè sọlú tí ìbò yóò àbí sọ́ńdó fèrè hàlẹ̀ orí tá a bá wù wínú méjèèjì náà ló wọlé àwọn ẹ̀ka tó wá mọ̀ mọ̀ pé àní mọ́sálásí làwọn ò lọ ọlọ́lẹ́yìn jẹ́ rọ́dú wáyé àfòyín láǹfààní kẹ ìdẹ̀rùn méjèèjì wọn tẹ bá ti kí mọ́ bíbì náà ẹ ṣe ìkámọ́ ẹ jẹ́ ìṣà ìwé ẹ bá ti kí tán ẹ mọ wọlé rẹ̀ yé parí ẹ parí ìrùn òjọ́nu o eléyìí àwọn tó bá wá mọ́sálásí nìkan la fún níwẹ̀ òfin ọlọ́wọ́ bá lò ìwọ́n dáadé ọjọ́ kó lé tó jò kó lè bí ìṣá ìbá tó ọ́kì lásìkò o èyí jẹ méjì ní ọba àlàdé náà lọ́dẹ̀ bó ṣe ń ṣe ìrọ̀rùn ní gbogbo wa kálìmọ̀ pẹ́ sì yóò nira láti lẹ́yìn kan kó lè jàre ọlọ́run ọ rójọ́ ọlọ́run ọmọ bí ní Ah, ọlọ́run òjò ní òjò ènìyàn kìí àti nígbòdò bá rọ̀ kẹtì ilé àti nígbòdò bá rọ̀ kẹjẹ méjì pọ̀ ẹ ọlọ́run ọyẹ́ ló mú òtútù sí pọ̀ ẹ àti nígbà ẹ̀bá lè lo omi kẹlu àgbà ní oníyẹ̀pẹ́ bóò lọ sí jẹ́jẹ́ àrí ọlọ́run wọ́tọ̀ mọ́ wájú àṣùbà àmọ́ mọ́sálásí wá ń bí o ara ní kí ló dé ọní ìtòlú ọ̀yẹ́ ọlọ́mọ́sà fẹ́ nìkan kan wá ṣe eléyìí náà tún pàtàkì dágbó àgbọ́yé àwọn eléyìí náà dáadáa ẹ̀ tún wá rí tí ìsìláàmù nínú wa tó bá dásìkò ọyẹ́ tara àwọn ac àwọn mọ̀kẹ́lifà kò sí láì fi kẹ́ mọ̀ tó sínú mọ́sálásí yìí torúbá tó òun ní bá pọ̀ sí orú mú ẹsẹ̀ èjì kẹ́ mọ́ gba tẹ́kùn kó mọ́ tutù àti tó bá tún dájú kọ yẹ́ náà ń tàn kíníkà náà ní mọ̀dá iye ò ní àwọn nǹkan tá a fi mọ̀ ń wọ̀mù ara tí ó mọ̀ yìí sínú ilé àti kò tún sí láì fi kájú gbérú ẹ̀ náà sínú mọ́sálásí ṣètò bó tutù bá jẹ mú yẹ̀bọ̀ láti gbà tó bá ti wọ́n mọ́sálásí báyìí kí ni mọ́sálásí ló sì mọ́ wọ́ọ̀mù gbogbo eléyìí ìgbà láàyè rẹ̀ wà nínú ìsìlámù wọn ẹ̀sìn yìí ò nira o jama ẹni tí ẹ̀sìn yìí máa ń dàbí kó nira lójú rẹ̀ ẹni tí ò bá lágbóyè pa rẹ̀ lójú ẹni tí ẹ̀sìn yìí máa ń dàbí pé máa ń dòun láàmú ẹni tí ò bá yé ni o gbogbo ẹni tí bá yé tó kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ yìí sì yé ní àyè tó ẹ máa rí pé gbogbo nǹkan máa rí pé ò yé tó báyìí àmọ́ ká tún gbàgbọ́ o ò ara tí ẹ̀sẹ̀ gbogbo ẹ̀dẹ̀ bá ní ìsìláàmù kó kalẹ̀ yìí ẹlòmí ò dìgbà pé ìhun lẹ̀dẹ̀ ẹlòmí ò rí bá ní ìsìláàmù olè yìí ó ń làwọn tí ò kírun náà sórí wọn ni ah, wọ́n ti ní ìsìláàmù olè ah, ẹwọ́ tó bá ta gómẹ̀ sọ ìmọ̀ kí mo ní gbárùn-ún lọ́wọ́ ìsìláàmù olè kéde bíbú báwọn gbogbo ẹ̀dẹ̀ tá a bá fẹ́ mọ mú nínú ìsìláàmù ó wa ó láwọn àbá àti ń dààmú ẹwà dúró jíra àtàláwọn àbá kọ nítorí kí nítorí pé alákòókò ọ̀yẹ àhàdìsù ṣìlá nítorí ọyẹ àwọn àbá wa ń kọ síra nìyẹn àwọn àbá ń kọ síra kínní wọ́n ń kọ síra kejì wọ́n ń kọ síra kẹta kódà ń fi tó túmọ̀ ń dé àwọn àbá òtúmọ̀ fúnra wọn létí eléyìí ni kọ́kọ́ ní ẹ̀jẹ̀ ń bẹ àmọ́ ẹ̀jẹ̀ yóò débi o abájọ́ ní irọ́ o o ẹ̀jẹ̀ débẹ̀ náà ìwò ládìíje eléyìí ni la ilaha illallah so a ọlọ́run gbogbo àwa táàjọ lu àkókò ọyẹ́ ọlọ́mọdé àdúgbò lára mú un àmọ́ ká mọ́ kówó mọ̀ pé tẹ́rí ọyẹ́ ọyẹ́ ń olúwa wa mọ̀ kó lórí fún wa ló ti wa bá a ní ìdí ẹ̀ ló ti gbé wa àmọ́ ẹgbẹ́ a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó yàtọ̀ àmọ́nìyàn márùn-ún fi sọ ìfi ṣíkà ọmọ nìyẹn ń jọ tí bá ti ń bẹ lákòókò ẹ̀rùn yóò mọ̀ ọyẹ́ tí máa ń bẹ lákòókò ẹ̀rùn yóò máa pariwo òjò bàbá tún bẹ̀rẹ̀ sí ní rọ̀jò yóò tún máa pariwo ẹ̀rùn nínú òjò ẹni tó òjò máa pariwo òjò lábẹ́ ọ̀rọ̀ kan ti àwàdà láàrin ìyá àtàwọn ọmọ ìyá kan bí òjò bá bẹ̀rẹ̀ blọ́ọ̀kù làwọn ṣe àbájọ alhamdulillah ó gba àwọn tó ń gbé

ìdínú rẹ̀ ti mọ̀ pé ẹ dákun ọgbọ ò wá lè tẹ́ wa lọ́rùn báyìí táwa wá lè tẹ́ra wa lọ́rùn ọlọ́run tó dá wa oníṣẹ́ ìjọ ò lọ́rùn yìí ìdínú wá lọ́rùn àwọn èèyàn kọ́ pé ah, ṣe èèyàn fẹ́rẹ̀ ó làwọ́ mọ̀ sí ọ ah, lè lọ́rùn ìgbà wọn ti bẹ́rẹ̀ bá ń yàn pé ó oh, ìtàwọn kó jùmọ̀ lọ pé lánàtù lọ́yà lẹ́gàlẹ́ olórí ọ́sì mọ̀ aláwọ̀ tí wọ́n mọ̀ tí ó rọ̀ ìmọ̀kànlá ọmọ mọ́sàbà jẹ́jẹ́ mẹ́rin ogun ibi ní ayé tó wà àwọn èèyàn ń sọ ipé rídọ̀ wà rídọ̀ a ní sọ rí yọnú àwọn èèyàn kan ní lè ó ní sọ wá rí ìyọnu ọlọ́run ògóńgó kan ní tó ọ̀gbọ́dọ̀ mọ́ wá ìyọnu ọlọ́run ló gbọ́dọ̀ mọ́ wá nígbà bá ti wá rí ìyọnu ọlọ́run tara yé lọ́rùn mọ́jú ó kan o tí ó tara yé lọ́rùn mọ́jú ó kan o ń gbé ọjẹ́ mọ́jú ó kan o àdúrà náà ń ṣe fún ọ kódà bọ́jẹ́ kí inú òtútù ọ in tó alẹ́ yìí dàdé ìyá àfọlẹ́ ẹ̀yìn máa dáa bẹ́ẹ̀ kọ́nà kó ṣàlékún mú ọ̀rẹ́ kọ̀ọ̀kan wa kó ṣe àlékún àgbọ́yé kó sì ṣe àlékún ìdúró lórí lójú ọ̀nà Islam وصل اللهم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك قوموا الى صلاتكم يرحمكم الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا